ni mo kàn jókòó lẹ́jọ́ kan ni mò ń wo tv ni bàbá wa prince jíde kò sọ́kọ̀ tọ̀tọ̀ dárúkọ wọn wọ́n ní àwọn dá iléèwé kan sílẹ̀ ẹ tó wá fẹ́ mọ̀ nípa bí a ṣe ń darí sinimá àbí kámẹ́rà nígbà yẹn gbogbo àwa àtàjọ rìn nígbà yẹn fẹ́ tóbi àtòbí mẹ́jọ wọ́n wá sọ nígbà yẹn wọ́n ní ẹ tó bá fẹ́ mọ̀ nípa bá a ṣe ń darí sinimá àbí tó fẹ́ mọ̀ bí wọ́n ṣe rán dìrò kámẹ́rà bóyá continuity ni o bóyá make up whatever To bá rò pé o fẹ́ o wà nígbà yẹn àwọn àtàjọ rìn àtúbí mẹ́jọ àti dá ẹgbẹ́ kan sílẹ̀ tá à ń pè ní total theatre of Africa ní lag àtúbí mẹ́jọ nígbà yẹn so àwa lókè jẹ́ kí ọdún tá a dá sílẹ̀ náà jẹ́ kí n lọ mo fẹ́ mọ̀ nípa bó ṣe ń darí eré àlọ́ ṣùgbọ́n lọ́dọ̀ àwọn kojú dé ńgbà yẹn tí ó bá wọlé àsùpé àwọn fẹ́ kọ́ direct gbogbo ẹ̀ náà ló máa kọ́ mọ̀ pé ọ̀gá wa Jídé Kòsọ́kọ́ gbogbo ara kékeré ni kódà mo sọ fẹ́lẹ̀ fẹ́lẹ̀ mẹ́ta mo ní Jídé Kòsọ́kọ́ ẹ̀sìn kọ̀mẹ́díà hmm. ó ní kí ni mo rí mo ní rọ̀ ah, àwọn òṣèré tí àwọn tó jẹ́ kọ̀mẹ́díà ń tẹ́ mọ̀ Jídé Kòsọ́kọ́ Adébáyọ̀ Sàlámì ọ̀gá Bello tọ̀wọ̀tọ̀wọ̀ dárúkọ yìí ọláìyá àwọn tiẹ̀ tí sick ẹ pé àlè wọn tọ́jú nù kọ́mẹ́dì kò sọ́gbọ́n torí gbogbo òṣèré tàbí wọn dé personally mo iye tí mo ná personally mo mọ iye tí mo ná ọ̀la ìyá ò gbádùn ah, kò lè gbádùn àrùn ní kinní yẹn wọ́n fi sínú ìbọn yìí fún wọn ni. tó bá dẹ̀ ẹ̀mọ̀ pọ́ta tó máa ń yìn odidi ló máa jáde nínú ìbọn tó bá dára ẹni yẹn á sára ah, so ó ti mix mẹ́jẹ̀. Ah! ẹ pẹ̀lẹ́ Ọlọ́run á ṣe ètò dáa láyà ní pọ́blẹ́mù. ẹ ṣáà rí wọn wò ẹ ń lọ kí wọn lẹ́kọ̀ọ̀kan ẹ yọjú sí wọn. ẹ eh, wọn ti ẹ wọn ò detain ẹ. wọn ò detain wọn. wọn ò dìbò àwọn mẹ́ta yẹn délé òdúlé ọjọ́ mẹ́rin kọ̀mẹ́díà ni wọn. arájíríà ní ah, lóòótọ́ olè wa kọ́ nípa àgbẹ̀rẹ̀ gbogbo ẹ̀rẹ̀kẹ́ fojú sí ọjọ́ iwájú gbogbo àbẹ̀yẹ kọjá fún bí ọdún márùn kan àkúrò bẹ́ẹ̀ gbà ẹ̀bẹ̀ ni mo ti róye lọ́jọ́ tí mo bá King Sunny Adé sọ̀rọ̀ a máa ń ṣe rìhásà láríyá bẹ́ẹ̀ ni wọ́n ti ń kọ́ wa ní kámẹ́rà torí bẹ́ẹ̀ yẹn King Sunny Adé kọ́ bẹ́ẹ̀ yẹn bíi this village ní tẹ́lá mọ building yẹn ní fàdé yìí so abẹ́ wọlé gbogbo stage gbogbo kan ló wà bẹ́ẹ̀ so a máa ń fi rìhásà wọn kó kámẹ́rà bẹ́ẹ̀ bá ṣe lè wọlé wide angles kìíní kan close gbẹ̀nu máa kọ́ wa tó yẹ pé King Sunny Adé gan máa jáde bẹ́ẹ̀ ni mo ti di pé máa yẹn ò ní gbéraga kò rí nígbà tó ń bọ̀ látọ̀run kò mọ́lẹ̀ kò mọ̀ bóyá ọlọ́run ṣe fóun kò mọ̀ bóyá òun jẹ́yàn kò mọ̀ bóyá tẹlifíríìtì lòun pẹ̀lú sọ́ni àdè ló máa rí tí wọ́n ní ah, bọ́ọ̀lù kan nìyẹn kò ní sà <laughs> kò ní sọ pé kò lọ wá dìjà lọ bẹ̀ kò lọ mú bọ́ọ̀lù yẹn pẹ̀lẹ́pà.